bisimilahi alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anabiwa muhammad àlékún ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run ọlọ́run bá ní ṣe fún anabiwa muhammad náà àtàwọn ará ilé rẹ̀ lápapọ̀ àtàwọn ẹ̀mẹ̀wà nẹ́bì tá a mọ̀ sí sọ̀hábà kọ́lọ́n kọ́ bá ní yọ́nú sí gbogbo wọn bọ́ ṣe ń kẹ́ wọn ọlọ́run ọba ò má yọ ẹnì kọ̀ọ̀kan wa náà sílẹ̀ nínú kẹ́ẹ̀rì ọlọ́run ọba níjókòó tòní lágbára ọlọ́run ba, agbárin tó ṣe pé ó ṣe pàtàkì púpọ̀ ó ní a fi máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ tòní léyìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ata àpẹẹrẹ wa ní mùsùlùmí olùkírun fọlọ́run ọba gbogbo apáta ńlá bùkátà sí ìdánilẹ́kọ̀ọ́ tòní látàrí wípé ọ̀pọ̀lọpọ̀ wa a ni ṣùgbọ́n àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa apò là ṣe é kírun ìrun allah allah ó ti pọ̀ púpọ̀ jù láàrin àwùjọ ẹlòmíì ìrun àkípọ̀ níjọ lọ́wọ́ ọba lójú ńlọ máa ń kí ni gbogbo ìgbésí ayé tiẹ̀ ló fi jẹ́ wípé àtàyílà àtàlàásàrì bí ọba kí gbogbo ẹ̀ láàrin ìṣẹ́jú méjì mẹ́ta ọpẹ́ jù ó ti parí ìrun wákàtí méjèèjì yìí ǹjẹ́ báyìí lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ṣé bọ́lá ń sọ pé ká máa kírun ṣé bẹ́ẹ̀ ló ṣe ń kì yìí àbí bẹ́ẹ̀ kọ́ ọ́ kí ni pàtàkì ìbẹ̀rù ọlọ́run ọba al-khushu' fi salah eléyìí ni tí a máa mẹ́nuba níjókòó tòní lágbára ọlọ́run ọba nínú suratul mu'minun ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ pé qad aflaha al-mu'minun alladhina hum fi salatihim khashi'un ọlọ́run ọba ọba àlekè ọlá nínú àyà alápọ̀nlé yìí ọlọ́run láwọn tí a jẹ́ onígbàgbọ́ òdodo ọlọ́run ni wọ́n ti là wọ́n ti jèrè wọ́n ti ṣoríire àwọn wá ní àwọn onígbàgbọ́ òdodo ọ̀hún ó wá ka ìròyìn wọn léè tọ́pọ̀ nítorí wá fi parí ẹ̀ náà ni wípé àwọn tí wọ́n máa bẹ nínú ọgbà àlùjánnà onídẹ̀ranù ṣùgbọ́n ìròyìn àkọ́kọ́ nǹkan àkọ́kọ́ ìwà àkọ́kọ́ tọ́lọ́mọba subhanahu wa ta'ala tí ìròyìn wọn ò ní pé alladhina hum fi salatihim khashi'un àwọn tó ṣe wípé níbi ìrun wọn tí wọ́n ń kí wọ́n máa ń bẹ̀rù Ọlọ́hun níbi ìrun náà ìpayọ Ọlọ́run ba a máa wà nínú igbá àyà wọn wọn a máa kọminú Ọlọ́run ní gbogbo ògbà pátá tí a bá ń kírun fún Ọlọ́run ọba àṣé ìrun nìkan àṣì òtó ní n táà fi lè pè ọ́ lónígbàgbọ́ òdodo lára àwọn iṣẹ́ rẹ ni ṣùgbọ́n ìrun tó wà kí tí ó jẹ́ tẹ̀wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ọba òun láti jẹ́ wípé ìrun náà ó kí ti bẹ̀rù Ọlọ́run ti bẹ̀rù Ọlọ́run ọba n lè fi ìrun wé ó ní odindi ara èèyàn tí ó ti lè sórí ń bẹ́ẹ̀ òkùtù ara lásán ńlọ́ṣẹ́kù bẹ́ẹ̀ náà nìrun táǹkì ńlọ́ṣẹ́ jẹ́ ìrun téèyàn bá kí tí ò níbẹ̀rẹ̀ ọlọ́run ba nínú bí odindi ara tí ò lórí àbí odindi ara torí bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tí gboríkì ara tó pé ṣùgbọ́n tí ò sí ẹ̀mí níbẹ̀ àǹfààní wo nírú ara bẹ́ẹ̀ ńlọ́fẹ́ ṣe bẹ́ẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́ ó ń lọ̀rọ̀ nípa irun àti kéèyàn bẹ̀rẹ̀ ọlọ́run ba lórí irun tá a bá fẹ́ kí bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun ọlọ́run ọba ọba àlekèọ́lá ọba tó ṣe wípé ó nífẹ̀ẹ́ wa ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam aláàánú wa ńlànàbí jẹ́ bọ́lọ́run ọba subhanahu wa ta'ala bó ṣe sọ nípa rẹ̀ àṣé tó bá jẹ́ pé bí ìbẹ̀rù ọlọ́run bó ṣe rí níbi ìrun ni gbogbo wa pátá à ń láti máa bẹ̀rù ọlọ́run ọba lórí ìrun wa èyí tá à báńkì nínú hadith inna ahadakum idha qama yusalli innama yunaji rabba falyanzur kayfa yunaji òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam sọ pé ẹnìkankan nínú yín nígbà tó bá dìde nàró tí ń kírun fọlọ́run ọba rẹ̀ ń bọ̀ lọ́wọ́ ọba rẹ̀ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ nu tó bá rí bẹ́ẹ̀ falyanzur kayfa yunaji yá a ṣe àkíyèsí wà nígbàradì àwọn nǹkan wo ló fi máa bọ́ lọ́wọ́ ọba rẹ̀ sọ̀rọ̀ ní kẹ́lẹ́kẹ́lẹ́ kí wọ́n á ní pẹ̀lẹ́ ìpẹ̀rù ìbẹ̀rù ọlọ́run ọba níbi títí máa ń sun jáde wá láti bí ọkàn ẹ̀dá ni yẹn ni wípé bọ́kàn wa tí bẹ̀rù ọlọ́run ọba ti máa ń bẹ́ ń bẹ́ gbogbo oríkèé ara wa yòókù náà gbogbo ẹ̀ ni yóò máa kọ́mínú ọlọ́run Umar bin Khattab khalifa ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó rí arákùnrin kan tí ń kírun arákùnrin yìí ya'buthu fi salati ya'buthu fi salati ó ń ṣeré lórí irun rẹ̀ ètí ń ké umaru wá wò báyìí ó wá fọ́ lẹ́rán nígbà òkírun tán ó ní ẹwọ arákùnrin tí ń kírun láwọ kásìn àti kọlùbó o tó bá ṣe wípé ìbẹ̀rù Ọlọ́hun bá ń bá ń bẹ nínú ọkàn rẹ̀ ni bọ́kàn rẹ̀ tó bá bẹ̀rù Ọlọ́hun bá ní làkọ́ṣìn àti jawarihu gbogbo oríkèé ara rẹ̀ látòkè délẹ̀ òun náà ni ìbá bẹ̀rù Ọlọ́hun bá irẹ́ mùsùlùmí tó ń gbọ́ mi nílé kétékété àìmọye bàbá àgbàlagbà ló sì ń kírun látàádọ́ta látògójì ọdún látàádọ́rin ọdún ọmọ ṣeéṣe kọjá pé irun rẹ̀ ti ń ké látijọ́ náà kò mà jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ọba kí ni tọ́fà ni wípé ìbẹ̀rù ọlọ́run ọba kò sí níbi irun rẹ̀ tó ń ké irun àlà àlà bí ìgbà tí kanakana ti bá ń sá ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ oníṣe máa ń kírun tó bá rí bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́run ọba abùkátà sí o níbi gbogbo ọ̀run wa èyí tá à ń bá ń kí pátápátá ẹ àwo àwọn ẹni ìṣáájú káwo ẹnìkan nínú wọn káti ẹ̀ létí fi ẹ̀ ká lè fi kọ́ra nípa bá ṣe máa bẹ̀rẹ̀ ọlọ́run ba lórí irun afáwa mujahidu wọ́n ń sọ nípa ibn zubair ìyẹn abdullah ibn zubair wọ́n ń sọ nípa rẹ̀ pé idha qama fi salati ka'annahu udun minal khushu' wọ́n ní tí abdullah ibn zubair ti máa ń bẹ lórí irun báyìí ẹ̀rù wípé igi òun ló dúró ni látàrí pé ìbẹ̀rù Ọlọ́run bá yóò ba gbogbo ara rẹ̀ pátápátá afáwa almunkadir ali almunkadir àwọn náà sọ nípa abdullahi bunu zubair wọ́n sọ nípa rẹ̀ pé rọ́àyìtú ibna zubair yusolli ka'annahu gusnu shajaro mo kan abdullahi bunu zubair níbi títí ń kírun níjọ́ kan ní tí mo lè fi wé òun náà ni ẹ̀ka tún igi lásìkò bàtọ́ ṣe wípé wọ́n ń rọ òkúta gbóná òkúta manjanik nígbà táwọn ọ̀tá tí wọ́n fẹ́ pa á tó ti bẹ́ẹ̀ náà lórí ìrun ńlọ́wà gbogbo bọ́ta òkúta bí ṣe ń dáhùn lára rẹ̀ kò tiẹ̀ kọbi ara sí irun rẹ̀ ti ń kírun òun náà ní tí o sì pé ọgbàjúmọ́ igbó làwa náà láàfihàn jọ àwọn ẹni ìṣáájú tó sì pé bí wọ́n bá ń kírun lọ́wọ́ wọ́n á máa bẹ̀rù Ọlọ́run Ọba Ta'ala Imam Ali àkọọ́lẹ̀ jẹ́ àmà nípa rẹ̀ wípé tí wọ́n bá sọ pé tọ́ àsìkò ọ̀run ó ti tó báyìí o tó bá gbọ́ tí wọ́n ń pèrún báyìí ìrìtàn àdàt fàrọ̀ ìṣòwò gbogbo ẹran ojú ara rẹ̀ pátá òní yóò máa gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ wọ̀tàgọ́ yàrá lọ́wọ́ bẹ́ẹ̀ ni àwọ̀ rẹ̀ yóò yí padà àṣàwọn èèyàn máa ń ṣàkíyèsí rẹ̀ ń wá abilé rẹ̀ wípé èyí ti ṣe ìrẹ́ mọ́mọ́ àlè táyé pé tó bá ti fẹ́ kírun abó ti ẹ̀gbọ́ tí wọ́n pèrun ìwárìrì nípa ọlọ́run ọba yóò gbogbo ara rẹ pátápátá yóò yí padà nígbà tí wọn bí léèrè ó wá ń sọ fún ẹ wípé jaa waqtul amana allati aradaha Allah ala samawati wal ardi wal jibal fa abayna an yahmilnaha ó ní àsìkò ńlọ́tò àsìkò tó ṣe wípé a lọ pé àmàna nǹkan gbà fi pamọ́ èyí tó ṣe pé ọlọ́run fi lọ sánmà èyí ilẹ̀ èyí àwọn òkè ńláńlá pé ṣe rárá tẹ́ gba àmàna sí i nǹkan gbà fipamọ́ bá ń tọ́jú rẹ̀ àtòkè àtilẹ̀ àti sánmà àtilẹ̀ gbogbo wọn pátápátá ní asọ́fọ́ ọlọ́run pé a ọlọ́run o àtọ́ kọsẹ́ fún o ṣùgbọ́n eléyìí ọrùn wa ò gbé àròrí àràrà tá a gbà sí ìdọ́lọ́wọ́n ba Imam Ali wa sọ wípé fala adìrí irun tí mo fẹ́ kì í ní ìsìn tí wọ́n pè a ó sínú àdá àhà ṣé ń kí dàbí tí ó fi jẹ́ nǹkan àtẹ́wọ́gbà níwájú ọlọ́wọ́n ba àbí ntí ẹ̀ ní kí dáa ntí máa ń bà mí lẹ́rù nù ṣé bí bá kí sọ́lọ́ wọn bà mí sí yọ̀ tẹ́wọ́ àbí ò tiẹ̀ ní tẹ́wọ́ gbà. Al-Hussein ọmọ Ali kọ́lọ̀ ń kọ́ba ní yọ́nú sí àtòun àti bàbá rẹ̀ àkọọ́lẹ̀ jáàmù wípé ìdá àtàwádọ́à bóńgàgà tó bá ṣe àlùwàlá báyìí tàgọ́ yàrá lọ́wọ́lọ́wọ́ awọ́ rẹ̀ yóò yí padà nígbà tí wọ́n á pé bóòlá ṣe jẹ́ ìrẹ́ Hussein ọmọ Ali ó wá ń sọ fún wa pé alátàlámùn amama man sa'aqifu ṣé ẹ̀ mọ wájú ẹni tí màá dúró níwájú rẹ̀ tí n bá ṣe àlùwàlá tán ni inni uridul qiyam bayna yadayil malikil jabbar iwájú ọlọ́run ọba ibẹ̀ ni mò ń lọ ọba tó ṣe pé ńlọ ni wá ọba tó ṣe pé ìmọ̀ jẹ ẹ̀dá nípa lórí àti ṣe iṣẹ́ rí tọ́ báwọn ẹni ìṣáájú bí a ṣe máa ń kírun ní o bó o wá tá a kù ńlẹ̀ bó o là ṣe ń kí. ebi nu mọ́ṣáláṣí bí ààyè ìnira ìníṣe máa ń jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nígbà tó bá fẹ́ kírun wọ́n sálámà tán báyìí sálámà ẹlẹ́ẹ̀kejì ta ni ó ti sá ẹjẹ́ abẹ́rù ọlọ́run bá ẹjẹ́ apọ̀kànpọ̀ síbi irun èyí táǹkì ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí níbi tí ó ti kírun dípò kó lọ mọ́ṣáláṣí ìdí ọjà rẹ̀ ibẹ̀ náà ni ó ti rò pé òun ti ń jọ́sìn fún ọlọ́run ọba tààlà nídìí ọjà naira ló fẹ́ five hundred naira ńlọ́wọ́ á yóò máa patẹ́ lórí irun kò síbẹ̀rù ọlọ́run ọba níbi irun tó ń kí mọ́sálásí òní kò ti lọ kí irun rẹ kọ́lọ́run ọba kọ́ mọ̀ gbà á lẹ́sìn fún wa. Inna Allah amarakum bis-sala ọlọ́run ọba ọba àlékiọ́lá ọ̀pániláṣẹ oníkàkírun fàyídà sallaytum gbogbo àti bá wà ń kírun náà fàlà taltafitu mọ́mọ́ wòyìn wọ̀ ọ̀hún lórí irun ànábì ló sọ sallallahu alayhi wa yín tí ò ní jẹ́ kọ́ máa wò yín wọ̀ ọ̀hún lórí ìrun ni pé fainallah yansibu wajhahu liwajhi abdi ògbà tó bá ti ń kírun pátá ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run dojúkọ ọlọ́run ọbọ̀ wà níyẹ̀ kò ní í gbò lẹ́yìn tó dojúkọ lópin ìgbà tó o bá tí máa wò yín wọ̀ ọ̀hún lórí ìrun yẹn ni pé tá a bá fẹ́ kírun léyìí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run léyìí tí ó ní khushu' nínú tí ọkàn wa tí ó níbẹ̀rù ọlọ́run ọba níbi ìrun ìtafẹ́ kí oríkèéríkèé ara tó ṣe pé òun náà bẹ̀rù Ọlọ́run Ọba níbi ìrun tá a fẹ́ kí àwọn tí ń bọ̀ yìí kìbá mà dáa tá a bá lè ṣe àmúlò rẹ̀ kọ́nà Ọba subhanahu wa ta'ala kó gba ìrun náà lẹ́sìn fún ẹnì kọ̀ọ̀kan wa nǹkan àkọ́kọ́ alistaidad liwakti sọláàtì mubakiran ẹ̀ ń bá fẹ́ kí bẹ̀rù Ọlọ́run Ọba máa sodo síbi ìrun èyí tó ń bá fẹ́ kí gbìyànjú kó o rí pé o ti ń gbaradì lẹ́ẹ̀ fúnrun kódà kásìkò rẹ̀ ò tó tó básìkò rẹ̀ bá ti ń tó báyìí tètè ṣe àlùwàlá kó kọjá sí mọ́ṣáláṣí kìí ṣe pé báàdà sàmáyìn lè ẹ̀kọ́ mà lẹ́yìn tí a bá ṣe nǹkan mà láni à wọ́n mà ti ṣe kámà kí ni ti àlùwàlá bàlàbàlàbàlà irú òrùn báwọn kìí síbẹ̀rù ọlọ́run ọba nínú rẹ̀ yẹn ni pé wà ní gbáradì wà ń kíkẹ́lẹ̀ kó tó di wípé wọ́n ó pèrún wọ́n ń pèrún báyìí sàlùwàlá gba mọ́ṣáláṣí lọ. ìǹkẹ́lẹ̀ kejì ni pé al-ilmu bi salat à ń láti lọ nímọ̀ nípa ìrun tá a fẹ́ kí àwọn nǹkan wo ló pọn dandan láti rí lórí ìrun láti ṣe lórí ìrun àwọn orígun ìrun àwọn nǹkan wo ni májẹ̀mú rẹ̀ gbogbo àwọn nǹkan báyìí ó ń láti lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ kí bẹ̀rù Ọlọ́run bá kó lè bá wà nínú ọkàn ẹ̀dá àwọn nǹkan wo ló lè ba ìrun táǹkì jẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí à ń láti lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ bí bẹ́ẹ̀ bá kọ́ Ọlọ́run bá ò má mà akírun ní àkísòfò yẹn ni pé ó lọ lẹ́kọ̀ọ́ nípa bó la Ànábì Muhammad báwo ló ṣe ń kírun nínú hadith sallu kama ra'aytumuni usalli Ànábì ní ẹ máa kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí mi n ò ṣe ń kírun àwọn ọ̀rá nàbì àwọn sàbẹ̀ wọn rà nàbì ṣùgbọ́n gbogbo àlàyé bá nàbì ṣe ń kírun pátá ńlá wọn sàbẹ̀ òní amúdé ti gbọ̀ wá ǹjọ́ lẹ́kọ̀ọ́ nípa àlàyé yìí ǹjọ́ tiẹ̀ gbọ́ yé bí ǹjọ́ tiẹ̀ nípa àrùn ètò àfẹ́mọ́ kí fọlọ́wọ́n ba kó lè bá jẹ́ nǹkan ìtẹ́wọ́gbà ní pàtàkì jùlọ tó ṣe wípé irun yìí ńlá kọ́kọ́ ń tọ́lọ̀ ọbọ̀ kọ́kọ́ túwò nínú iṣẹ́ ẹ̀dá tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà bí irun bá ti da àwọn tó ṣẹ́kù náà máa da àtẹ̀lé ni bí irun bá ti lè wó onítọ̀hún ó ti múlẹ̀ ó ti mọ̀fọ́ ọlọ́run o mọ̀mọ̀ jẹ́ àpòfó láyé mọ̀jẹ́ àpòfó lọ́run ṣálórí láyé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam anábìrì arákùnrin kan níjọ́ kan ó ń kírun lọ́wọ́ ó wá ń kírun náà kò kí lákìyànjú anábì wa ń sọ fáwọn sábẹ́ wípé ẹ wọ arákùnrin tí ń kírun yìí láwù máa tà á da bẹ́lẹ̀ ìbá kírun lórí ìṣesí bí ṣe ń kírun yìí máa tà á ìrìmí láti muhammadin yóò kàn jáde láyé yóò kú ni lórí ìlànà míì tó yàtọ̀ sí ìlànà nábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith mi òjíṣẹ́ lọ́wọ́ bá sọ pé inna ar-rajula la yusalli sittina sana wala tuqbal lahu salatun àìmọye ọ̀gọ̀rọ̀ ẹ̀dá ló ṣe pé láti bí ọgọ́ta ọdún ní ti ń kírun tọ́lọ́ ọba tí ò sì tẹ́wọ́ gbà á ah, ọlọ́mọ sánú wa ẹ̀dá kan yín mùsùlùmí ẹ̀dá tó ń gbọ́ mi ní gbogbo àyè tó bá wà ẹ̀já bẹ̀rù ọlọ́mọba níbi ìrun táǹkì kó òkè tìbẹ̀rù ọlọ́run tìbẹ̀rù ọlọ́run ọba mọ́mọ́ jẹ́ kẹ́ni tí ò ṣe mọ́mọ́ jẹ́ ọ́ jàre rẹ̀ ọlọ́run ọba yóò sànù ẹnì kọ̀ọ̀kan wa lára tó lè kún ni lọ́wọ́ lórí àti bẹ̀rù ọlọ́run ọba níbi irun èyí tá à ń bá ń kí ma'rifatu azamatillahi ta'ala ìyẹn láti ní ìmọ̀ nípa bọ́lá ọba subhanahu wa ta'ala bó ṣe tóbi tó bó lọ́wọ́ ọba bó ló ṣe kánká tó nígbà tó bá fẹ́ kírun títóbi ọlọ́run ó wá gbé ọmọ wa kírun ka'annaka tara Allah bí ìgbà pò ń wọ Ọlọ́hun bá subhanahu wa ta'ala bó tilẹ̀ pò ń rọ Ọlọ́hun bá sójú fa innahu yarak dájúdájú Ọlọ́hun bá ọba ti ń rí ọ ní. yẹn ni pé ògbà tá a bá fẹ́ kírun pátá tá a fẹ́ kírun náà kọjá ntí ó sàǹfààní kírun náà kọjá nǹkan àtẹ́wọ́gbà kíbẹ̀rẹ̀ Ọlọ́hun bá kọ́ wà níbi irun èyí tá a fẹ́ kí gbìyànjú kọ́ máa lápá níbi ìṣesí rẹ̀ alihamdulilah rabbani walakal hamd rabbani walakal hamd subhani rabbi gbogbo àwọn gbólóhùn yìí pátá jọ máa lápá níbi irun rẹ̀ ètò nbànkì kó lè bá jẹ́ nǹkan àtẹ̀wọ́gbà níwájú ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n bí lọ́wọ́ àfàwà hatim al-asọ́mi pé kayfa yu'addi salatahu báwo ló ṣe máa ń kírun fọlọ́wọ́n bá rẹ̀ fakọ́l ukabbiru takbiran bitahqiqi ó ń tún bá ṣe allahu akbar báyìí òun ò sì la Allahu akbarun òun ó sì fi múlẹ̀ lórí irun tó ń kí wípé a ọlọ́run bá mà tóbi púpọ̀ níbi irun tó ń kí wa akra'u qira'atan bi tartil tí máa ń ké nǹkan lọ lórí irun mo máa ń ké pẹ̀lú ìfarabalẹ̀ wọ̀ ìmọ̀ ké pẹ̀lú tajwid ìmọ̀ ké bánabi ṣe máa ń kí ìmọ̀ ka Qur'an ọba subhanahu wa ta'ala bó ṣe sọ̀kalẹ̀ wa arka'u ruku'an bi khudu' tí máa rúkú fọlọ́wọ́ba ń rúkú ni pẹ̀lú ìfararólẹ̀ fọlọ́wọ́ba pẹ̀lú tẹríba fọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala wa asjudu bákan náà ń forí balẹ̀ fọlọ́wọ́n ọba sajdatan atadhallalu fiha li rabbi ń forí kalẹ̀ fọlọ́wọ́n ọba lẹ́yìn tó ṣe pé ó yẹ pẹ̀lú ara rẹ̀ fọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala àní tí ń bá ń kírun lọ́wọ́ ń máa kírun bí gbà wípé àlùjánnà onídẹ̀ra à ń yẹ̀mí ni ọ̀nbẹ̀lápọ̀ tán mi wà náà à ń ṣì máa lè ń máa kírun bí gbà pé iná ó ń bẹ lápò òsì mi báyìí bẹ́ẹ̀ mi ṣe máa ń kírun tèmi nù àníṣe ìmọ̀ ń kírun fọlọ́wọ́n ba bí ìgbà wípé afárá àsàrà ọtí ó ń bẹ lábẹ́ gìgísẹ̀ mi mo ṣe ń kírun nù wọ̀lẹ̀ káàbà báyìí nà hàjíbì bí ìgbà pé káàbà ó ń bẹ níbi ọ̀gángan ojú mi báyìí mo ṣe máa ń kírun nù wà mọ́làkùn mọ́wò tí bí ìgbà wípé màláìka kú àlàárá sí ó dúró sórí mi báyìí bí mi ṣe máa ń kírun nù yàtọ̀ sílẹ̀ yẹn wàdùnú bíi muhitatun bíi tí n bá ń kírun èèwọ̀n ẹ̀ṣẹ̀ mi tí mo dá bí ìgbà pàwọn ẹ̀ṣẹ̀ wọn ń bẹ wájú mi báyìí tí wọ́n wá rọ kiri ká mi mo ṣe máa ń kírun nù wa aynullah nadira tọ́lọ́mù bá subhanahu wa ta'ala tí wọ́n ń wò mí báyìí tí wọ́n ń wò mí báyìí ń wá parí irun náà tí n bá wá parí irun náà tán ní tí ó tún máa wá rò mí nú ni wípé la adri ayakubaluha aw la yakubaluha sọlọ́wọ́n bọ̀ wá tẹ́wọ́ gbà rún náà bí àbí ò tiẹ̀ ní tẹ́wọ́ gbà lọ́wọ́ mi bó ṣe kẹ́ni kọ̀ọ̀kan wa náà ní ká máa kírun fọlọ́wọ́n bá ní bó ṣe yẹ ká máa sin lọ́wọ́n bá ní kọ́lọ́wọ́n bá kọ́mọ̀kọ́ wa máa ṣe kó gba irun náà lẹ́sìn fún wa lọ́la ń tà tún lè ṣe lórí irun tíbẹ̀ lọ́wọ́n bá tí yóò fi wá ń bẹ̀ al-ikthar min qira'atil Qur'anil Karim ma'a tadabburi ma'anil ayat tó o bá ń kírun fọlọ́wọ́n bá mọ́jọ́jẹ́ pé iná àti iná ìsáájà kúlú aláwò nìkan lọ́wọ́ máa ké kúlú aláwò rẹ̀ gan òtún yẹjú kúlú fún aláwò àádùn aláwò sàmádù à ọ lọ lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ dáadáa ni lọ lẹ́kọ̀ọ́ nípa bó o là ṣe kírun fọlọ́wọ́n bá subhanahu wa ta'ala alikthar min qira'ati al-Qur'an al-Karim jíkí kùránì àwọn súra àbáwọn àyà tọ́ka lẹ́yìn suratul Fatiha jí ó pọ̀ dáadáa ní gbogbo ìgbà tó bá fẹ́ kírun kí wá ṣe pípọ̀ nìkan ṣùgbọ́n má àtàdàbòrì ma'anil ayat àwọn àyà tó ń káwọn máa ronú sí ìtumọ̀ rẹ̀ máa fọkàn bá lọ ẹ́ bí ọlọ́run bá ti sọ̀rọ̀ ọ̀nà jẹ́ kí bẹ̀rù ọlọ́run bá jẹ́ wà ní gbáyà rẹ̀ bí ọlọ́run tó bá ti sọ nípa àlùjáná onídẹ̀ra máa fọkàn ro bóòlì mí náà sì jẹ́ kan nínú àwọn tí ó wọ àlùjáná onídẹ̀ra yẹn ni pé nǹkan ẹlẹ́ẹ̀kẹrin ètò yẹ kí a ṣe nìyẹn Umar bin Abdulaziz kọ́lọ́n kọba ní kẹ́ káàní yusolli tí bá ń kírun fọlọ́wọ́n ọba ọmọ ń bẹ̀rù ọlọ́wọ́n ọba púpọ̀ àkọọ́lẹ̀ tí ẹ̀já mà wípé ó fẹ́ yan náfìlà lóru lọ́jọ́ kan lẹ́yìn fatia ó dẹnu lé suratu sọfàt wọ́n sọfàt sọfà ó wá ń kà lọ ó ń kà lọ tí dórí wàkìfóhùn ìnáwó mas'ulun ọlọ́ni ẹ̀dá wọn dúró wọn ò gbọ́dọ̀ lọ wọn lẹ́jọ́ jẹ́ níwájú ọlọ́wọ́n ọba àwọn kankan bẹ tá a gbọ́dọ̀ bí wọn lérè kí wọn tó kọjá ààyè àyè ni umar abdulaziz ló bẹ̀rẹ̀ sí ní wí láwìtúnwí láwìtúnwí láwìtúnwí láwìtúnwí títí títí tálùfájàre tó fi là kọ̀mọ́lé kọjá orí àyà yìí tí ń túmọ̀ sí wípé ó ń ronú ọlọ́run ọba níbi ìrun rẹ̀ èyí tó ṣe wípé ó ń kí lọ́la tí ó tún máa jẹ́ ìkan lọ́wọ́ fún wa ní gbogbo tá a bá fẹ́ kírun fọlọ́run ọba subhanahu wa ta'ala tá a fẹ́ kí bẹ́ẹ̀ lọ́wọ́ ọba kọ́ wà ń bẹ́ẹ̀ tadhakuril mawti ẹ̀ gbogbo àtọ́ bá ti ń kírun pátápátá máa rántí ikú máa rántí ikú torí pé ikú nítorí ṣe wípé kò sí iyèméjì nípa pé sáàkú àbá àníkú àwọn anábì ọlọ́run aleyhim salatu wa salam ọlọ́run bọ̀ darí ikú kọ̀ dájú wọn àwọn sọlẹ̀hìn àwọn ẹni rẹ ọlọ́run bọ̀ darí ikú kọ̀ dájú wọn àwọn tí wọ́n jẹ́ olódodo ẹ̀dá ọlọ́run bá kọ̀ darí ikú kọ̀ dájú wọn àwọn tí wọ́n jẹ́ awliya Allah àwọn tí wọ́n jẹ́ ààyò ọlọ́run àwọn tí wọ́n jẹ́ àyànfẹ́ ọlọ́run ọlọ́run bọ̀ darí ikú jì wọn bó wà ní tàwa tó ṣe wípé paru paru kọ́lọ́n kọ́ mọ̀ wa ẹ́ àwọn ẹni ìṣáájú ọlọ́run darí ikú jì wọn tó bá rí bẹ́ẹ̀ gbogbo òun rẹ tó bá fẹ́ kí pátápátá máa rántí ikú lórí irun òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé akfiru dhikra hadimi ladhat almaut anim ni gbogbo gba pátá láàrin ìṣẹ́jú àyà ṣíṣẹ́jú àyà ẹ máa rántí ntí máa ń wọlé ntọ́dún òun náà ni malakul maut òun náà ni kú ẹ máa rántí rẹ̀ ní gbogbo gbà yẹn ni pé gbogbo àtọ́ bá fẹ́ kírun jẹ́ ọmọ wà nígbà rẹ wípé ìrun tí ń kì í káyìn tí ń fi pàdé Ọlọ́run bá subhanahu wa ta'ala onírun tí mo fẹ́ kí máa kí báwọn wọ́n wà tó bá ti lè ń kírun báwọn yóò máa bí ìbẹ̀rù Ọlọ́run bá subhanahu wa ta'ala yóò máa bí sínú ìgbà ayé yẹn lára tí yóò máa jẹ́ ìkúnlọ́ fún wa níbi ìrun wa èyí tá à ń bá ń kí atumani náà tó fi sọ̀lá a ẹ̀já gbìyànjú tumani náà ni pé kéèyàn farabalẹ̀ wọ̀ níbi ìrun èyí tí yàn bá fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmáàmù mọ́ṣáláṣí ọlọ́run kọ́ mọ̀sánú wa ni níbi àwọn àrùn táǹkì fáwọn èèyàn tó ṣe wípé kò sí ìfarabalẹ̀ kankan kò sí mbẹ̀ ìmáàmù mi ní pàtàkì jùlọ níbi àwọn àrùn tó ṣe pé a kì í kéwò rẹ̀ a ì ké òkè ìwọ gọ́ọ̀mọ̀ wá béèrè lọ ara rẹ̀ wípé ǹjẹ́ ìmáàmù yìí sọ́ka fáátì àdélájì bí àbí ọ̀kà délájì tàbí lápèjúwe níláka ẹlẹ́ẹ̀kẹta àtẹlẹ́ẹ̀kẹrin ìgbọ́ ìgbà tó bèè dókè báyìí ó ń ti ṣe Allahu Akbar léyìí tó fẹ́ẹ́ fi lọ rùkú fọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ẹ mọ̀ jẹ́ àgbàgbé àwọn orígun kan máa ń bẹ níbi ìrun léyìí tó ṣe pé tí ò bá sí níbi ìrun ìrun ò ní jẹ́ tẹ̀wọ́gbà bẹ́yìn bá màmá tí ò mú orígun wá lórí ìrun ìrun ó ti bàjẹ́ níbi títí ń kì bẹ́yìn bá wá fi gbàgbé ṣe tọ́ pé rákà alákọ̀ọ́kọ́ lèyìn ò mú wá rákà ẹlẹ́ẹ̀kejì ló tó wá rántí rákà alákọ̀ọ́kọ́ yóò máa fagilé máa ní rákà ẹlẹ́ẹ̀kejì ni wọ́n máa gbé sípò rákà alákọ̀ọ́kọ́ yẹn ni pé àtùmánínà ìfarabalẹ̀ wọ̀ lórí irun orígun kan ló jẹ́ nínú àwọn orígun ètò pàtàkì níbi irun ètàǹkì ìkan àwọn sọ̀hábà ó ń kírun lọ níjọ́ kan nígbà òkírun tán ó anabi sallallahu alayhi wa sallam ó sálẹ̀ sànàbì anabi dá lóhùn anabi wa sọ fún mi pé irji fasalli fa innaka lam tusalli ṣẹ́rí padà lọ kọ́ ọ lọ́ọ́ kírun torí pé ò tí ì kírun fọlọ́wọn ọba sàbẹ̀ ìwò wípé mo è kírun wẹ̀ ah, bẹ́ẹ̀ ni bí o rí pé mo kírun ni ọ padà lọ bó ṣe kí balabala lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ni ló ṣe kí lẹ́lẹ́kejì ọ lọ sọ́dọ̀ ànábì ọ sálámà sí ànábì dá lóhùn tán ní irjin fasalli fa innaka lam tusalli àní ọ padà àní ọ lọ kírun torí pé ò ah, tí ì kírun káti ẹ̀ pé òrìta lákọ̀ọ́kọ́ sí òtún wá rí lẹ́ẹ̀kejì pé mo kírun ni ọlọ́run ti sọ pé ẹ̀yin tẹ́jú nígbàgbọ́ òdodo àṣẹ ọlọ́run àṣẹ òjíṣẹ́ rẹ̀ ẹ máa tẹ̀lé ẹ má jàǹdà bí yàn arákùnrin ọba tó lọ kírun ó tún kí lẹ́lẹ́kẹta bó ṣe kí lákọ̀ọ́kọ́ àtẹ̀kejì náà ló ṣe kí lẹ́lẹ́kẹta ó tún lọ́dọ̀ ànábì ó sálámà ànábì dá lóhùn sálámà ànábì ní àníkọ́ lọ kírun torí pò tí kírun ni ajẹ́pẹ̀rún tí mò ń kí ọ̀là yẹnu tó bá rí bẹ́ẹ̀ èrè òjíṣẹ́ láwọn ọba sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ mi ṣe máa kí nu o ìmọ̀rún kíjù bá ń lọ èrè òjíṣẹ́ ọlọ́run ṣàlàyé ẹ̀ fún mi anabi wa ṣe àlàyé nípa bó o là á ṣe é kírun tí ó fi jẹ́ nǹkan àtẹ́wọ́gbà níwájú ọlọ́run ó wá ṣàlàyé ẹ̀ fún arákùnrin yìí ó gbé láti bí àlùwàlá tó bá fẹ́ ṣe àlùwàlá rí pò ṣe àlùwàlá náà léè tí ò ní ní àbùjẹ ǹjẹkù kankan nínú rárá ó wá ṣàlàyé fún tó bá dórí irun irun tó kà lórí irun bó ló ṣe farabalẹ̀ tó bá gbórí kù ní burúkún farabalẹ̀ dáadáa kó tó di wípé ó lọ sùjádà ó lọ forí kalẹ̀ kèé máa ṣe Rabbana walakal hamdu nìkan ńlá àmọ́ máa wí tàbá gbórí kò ń roko lẹ́yìn sami Allahu liman hamida tí ìmáàmù ṣe Rabbana walakal hamd tí ìmáàmù ṣe àtàwọn tá à ń bẹ lẹ́yìn rẹ̀ kó máa parí sórí eléyìí lára ń tà àmàlẹ́wí mà ní hamdan tayyiban kathiran mubarakan fihi ملء السماوات وملء الأرض وما بينهما وملء ما شئت من شيء بعد ala ath-thana'i wal-majdi ahaqqu ma qala al-'abdu wa kulluna laka 'abdun allahumma la mani'a lima a'tayta wala mu'tiya lima mana'ta wala yanfa'u dhal-jaddi minka al-jaddu sáré pa àti màrín kí dáadáa báyìí àfi ká yà lọ lẹ́kọ̀ọ́ nípa bóòlà ṣe kírun káàkì pẹ̀lú farabalẹ̀ wọ rí ipò wò ti dé mọ́sálásí ṣèjú rẹ̀ báyìí ni a fi ń pèrún ní mọ́sálásí mọ́mọ́ gbàgbé yìí òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wasallam anábì jáàmù wípé ẹ̀ ń balẹ̀ rọ́jú tọ́bọ̀ ń kírun lógójì ọjọ́ péré tó ṣe pé takbiratul ihram kábàrà alákọ̀ọ́kọ́ ọ̀nbẹ mọ́ṣáláṣí ẹjọ́ sí pẹ̀lú ìmáàmù ni ní rákà kínní rákà márùn ọjọ́ kínní tẹ́ẹ̀dógójì ọjọ́ àǹfààní méjì ìnìrún ogójì ọjọ́ òní yóò ṣe yàn àǹfààní aláwọ̀kọ́ ni wípé wọ́n yọ ọkọ̀ rẹ kúrò àwọn tí ó wọ̀ ná àǹfààní ẹlẹ́ẹ̀kejì ni wípé wọ́n pa orúkọ èèyàn rẹ̀ kó nu àwọn mùnáfìkì òníjẹ́ kan náà mùnáfìkì ẹ̀dá yàtọ̀ sílẹ̀ yìí ni wípé kó o tètè dé mọ́ṣáláṣí lára àwọn àǹfààní tí ó ṣe ọ́ ni wípé àwọn tí a ní ká wí bí bẹ́ẹ̀ tí ń pẹ̀rùn bá ti ń pẹ̀rùn ó láǹfààní àti wí àdúrà tí a ní ká ṣe lẹ́yìn rẹ̀ ó láǹfààní láti ṣe bọ́bá wá ṣe àdúrà lẹ́yìn rẹ̀ tán ànábì jẹ́ àmọ̀ wípé òun ó sì pẹ̀lú nítàn tó bá dijọ́ gbèndé àlùkìyàmọ̀ ìdàkùnjẹ́ abẹ́rẹ́ ọlọ́run bá níbi ìrún táǹkì àwọn àdúrà tẹ́ni a máa ṣe tá a bá ń lọ mọ́ṣáláṣí náà tó fi máa béèrè nípa ìmọ́lẹ̀ ọlọ́run rí pọ́ lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ kọ́lọ́run bá kọ́ gba ìrun wa lẹ́sìn fún wa kó ṣe wá lọ́mọ àlùjánnà ọlọ́run má ṣe ní ọmọ náà alámìnira ní sálùkàlẹ̀ hódà wàtúkọ̀ wọlé àfààfà wọlé gínà subhanaka allahumma rabbani wa bihamdik ashhadu an la ant astaghfiruka wa atubu ilayk.